الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم ارحمنا بالقرآن العظيم واجعله لنا والرحمة اللهم ذكرنا منه ما نسينا وعلمنا منه ما جهلنا وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار واجعله لنا حجة يا رب فاجعله لنا حجة يا رب العالمين اتل ما أوحي إليك من الكتاب تقربني إلى الله تعالى بتلاوته وتكشفا لألفاظه وتحفظا لمعانيه إنه من أفضل الأعمال يتبعه ما في الذي القراءة أفضل من المد وجملة ما في القرآن من الآيات ستة آلاف وستة مئة وستة وستون ألف منها أمر

ومئة تسبيح ودعاء وستة وستون نافخ ومأثور وستة وستون نافخ ومأثور أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانه أولياء إن استحقوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون قل إن كان آباءكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال وأموال اقترفتموها وتجارة وتجارة تخشون كفادها ومساكن ترضونها ومساكن ترضونها أحب إليكم من الله أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم قوم الفاسقين لقد نصركم الله في مواسم كثيرة ويوم حنين ويوم حنين إذ أعجبتكم كثرتكم ولم تغن عنكم شيئا وضاقت عليكم الأرض بما رحبت ثم وليتم مدبرين ثم أنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وأنزل جنودا لم تروها وعذب الذين كفروا وذلك جزاء الكافرين يتوب الله من بعد ذلك على من يشاء والله غفور ثم يتوب الله من بعد من بعد ذلك على من يشاء والله غفور رحيم إلهي على كل الهموم لك الحمد وليس بما أوليت من نعم حبيب إلهي على كل الأمور لك الحمد وليس وتهدي من تشاء من الورى وما بيد الإنسان غي ولا رشد تضل وتهدي ibẹ̀ ní ìwòsàn gbogbo ohun tí ń ṣèyàn ibẹ̀ là á ti rí ebi lọ́lọ́run fi dojúkọ gbogbo ẹ̀dá pé ayọ́ anáṣù. yá ayọ́ anáṣù. kọ́díjà á ti kún mọ́wọ́ ìtọ́tún rọ̀ bí kún. kọ́díjà á ti kún mọ́wọ́ ìtọ́tún mi rọ̀ bí kún. wọ́n ṣì máa ń máa fi sùn. الصدور وهدى ورحمة للمؤمنين وهدى ورحمة للمؤمنين Ọlọ́run ní mo pé gbogbo èèyàn. Yá ayọ̀ ànásù. Ìjẹ́ mọ́mì nínú wọn ni. Yá ayọ̀ ànásù. Ìjẹ́ kèfèrè nínú wọn ni. Yá ayọ̀ ànásù. Ìjẹ́ agbẹ̀sìmọ́gbòfin. Mẹ́ta tí. àwọn èèyàn pín sí náà nu. Kọ́díjà jẹ́ ìlú ọjọ́ kẹfẹ́. Kọ́díjà tó mìíràn bọ́. Ojú kò fún kò sí tọ́ka òun nínú òfin Ọlọ́run. Àbí kéèyàn jẹ́ múmìnì. Kọ́ Ọlọ́run lòun wọ́n máa lò. Yà ayé wà náà. Àbí kéèyàn jẹ́ sọ̀bẹ́tẹ̀lú. Hmm.

tí mo fi ránṣẹ́ sí yín òun àlùkòrò á. mo ṣì bá òun lè máa bí sòdò. òòrùn tọ́lọ́run ṣe wá nù. ọlọ́run la àtàlùkòrò nù kalẹ̀ kọ́ máa jẹ́ wò sàárọ̀ ọkàn. wàhálà ọ̀rọ̀ àmàtọ̀ nílé mọ́ mi ni. ìtọ́sọ́nà mi ìkẹ́ ni kí wá ṣe ìkẹ́ ìtọ́sọ́nà fún gbogbo èèyàn. ẹ̀dọ̀ ọlọ́run bá ní ó gbàgbọ́ ni. تضل وتهدي من تشاء من الورى ẹni tí ọwọ́ àgbàgbọ́ yóò lè dágbàgbọ́ kó pé ìtàlù kùránù bá wí máa tẹ̀lé ẹni bá wọ ọlọ́run nífẹsẹ̀ rẹ̀ ojú ọ̀nà bẹ́ẹ̀. wà máa bí ẹ̀ẹ́dá yóò wà kéèyàn wá fẹ́ mọ̀nà kó sì máa rọ́nà tọ̀ kò sí lọ́wọ́ ọmọnìyàn. ọwọ́ ọlọ́run lọ́wà ẹni ó sì sọnù tí ò sọnù kọ́mà wípé ìtẹ̀lófin ọlọ́run lọ́nà ẹni tó jẹ́ ọ̀sọ̀nù tí ọjọ́ sọnù ọlọ́run náà ni. wà á máa bí àdé ìdáhìn gbọ́yìn wà láàrúṣinú. torí wípé ọba tí a ń kì í. أمرك زاد وأمرك زاد بالخلائق كلها tọlọ́hun láṣẹ tọlọ́hun lágbára tọlọ́hun ní gbogbo ọ̀ràn. وأمرك زاد بالخلائق كلها. lórí gbogbo àwọn ẹ̀dá ìtọ́lọ́hun bá bí ọmọ àṣẹ ní ọmọ àṣẹ. ìdá ṣì dá àmúra. Ọlọ́run ní bí bá ti pàtí ọ̀ràn pé bí kọ́rọ̀ ò rèé. ليس من كونه رد ليس من كونه رد إذا شئت ليس من كونه رد. ẹni tí ó rí bẹ́ẹ̀ kò sí. ọba yìí náà ládùúgbò fún látara orí rẹ̀. alihamudulilayi. tọ́pọ̀ náà yìí mọ̀ wá. ó sì wá lẹ́rú tí ó máa jókòó ti àlùkòrò áàrù. ìwé tó yàtọ̀ síwèé tíra tó yàtọ̀ sí tíra. àkùránù tọ́lọ́ òṣì ní atọ́nà ládàtà ń rú lọ lé ní mímọ àgọ àlùkọrọ à àkọlọ mọ sówó ló kọsẹ tí ọkà mi. yàrá ìbá ti kún. ibi ìgbà ọba ti gbà wá. àjọwọ́ ni àràbí ẹyọ kan ládà mẹ́wàá ni ẹ wá wo yàrá tí à ń fẹnu kà tá à ń fetí gbọ́ tá kó lọlé ọlọ́run àdúgbò ẹ̀ wọ́n. alihamudulilayi ẹ̀yin ọpẹ́ wa àtùkọ̀ láti wọ́n tọ́jú ẹ̀dá àdébù wa Muhammad. alayka Allahu ya khayra liwara. sallallahu alayhi wa sallam. ana mushtaqun ila masiwaka. wa ala sahabatika al jami'ihim. wa tabi'ina wa kulli man ṣe wá lẹ́ni tí ìfẹ́ ànábì ọmọ àdàgbà nígbà ayẹ torí èyí ìgbàgbọ́ o bíbí ànábì ọ̀bá ráàyè jókòó lọ́kẹ́ òdì gbàgbọ́. Sọlá. Ẹbí ẹwọ́jọ́ mọ̀rún sọ fánàbí. Ó ní kò sí kí níkà sí ń bẹ láyé tí mo fẹ́ràn tó. Ọlẹ́nu wípé ẹ̀mí mi mo fẹ́ràn ìjọ lọ. Ànábì ni wọ́n lọ́ọ́ ìyàtọ̀. Ẹ gbàgbọ́. ìgbàgbọ́ ó ìjọ tí ọba nípa ẹ̀mí jẹ̀mí rẹ lọ tí wọ́n wá fẹ́rẹ̀ jẹ̀mí ẹ̀mí ara jẹ́ lọ ìjọ tí ó ṣe é jíra tí pa wọ́n náà ti lọ tàbí ẹnu táwa náà bá ti fẹ́rẹ̀ a máa wá a máa wá ntọ́lọ́ ní awa fún ní ṣèkẹ́ àwa ló pèlè òun náà di olólùfẹ́ ọlọ́run. Sọlá lẹ́yìnká lọ́wọ́ yá fáyọ́rọ́ níwàrá جميعهم والتابعين وكل ما والاك kí ọlọ́run ọlọ́ ọlọ́run kọ́ bá síwájú ẹ̀dá ẹ̀yin àsàlátù wa a kí ọlọ́run látara àwọn tó lò fún dáadáa ọlọ́run yàtúkù máa yẹ ṣáà wọ́n yà ó sì wọ́ ọlọ́run ní dẹ́dàá ẹ bá ti wù ní ìta lẹ́tà ọlọ́ta gbogbo àwọn àlùfáà wa lẹ́tà fún dáadáa tọwọ́ ní dáadáa wọ́n máa tọwọ́ wọn tẹ̀ ọlọ́run nínú àdìsí kòtò sí yìí kan olómi ọlọ́run ni mo dá àlàkáyè. Wàtúbá lè máa ní kàlá tòlè làkáyè ẹni mo bá wá dá torí dáadáa mọ̀sùlùmẹ̀ bó ṣe tàwọn àfáà tiwa ọlọ́run ní gbogbo ni fún wọ́n àjọ̀rọ̀ ètò lẹ̀ xẹ́yìrà aláyẹ̀lẹ́ yìí tí wọ́n á tún ní dáadọ́ máa tọ́wọ́ ẹ̀fẹ̀ tí wọ́n fi ń ṣe gbòǹgẹ́ dáadáa. ọlọ́run tún wá lémi ni mo dá aburú olódà. ìrìn táwọn alùsùnà jàmáà nù àkìdá nígbà pọ̀lù méjèèjì ọlọ́run kéèkà ti kí ti ọdọ̀ ẹ̀ á ti sọ́dọ̀ ṣẹ̀tọ́rọ̀ ládàbí náà gbogbo àwọn ànábì ọlọ́run máa ń lò tí wọ́n bá ń wí tí dáadáa ní fi ti ọdọ̀ ọlọ́run ló dá gbogbo ẹ̀ gbogbo tí ń bẹ ọlọ́run ló dá ṣùgbọ́n mi ń bẹ tọ́lọ́run ò ní màdádẹ̀ tí ó fi máa ń ga lóore tí ó fi wá jábú kò túmọ̀ sí pọ́lọ̀ náà ọlọ́dà kò sí tí ọmọ. ọlọ́run ní egbé. kọ́ba gbogbo ẹni tí mo bá torí aburú dá tí mo torí aburú dá. wọ́n àjọra ètò sára aláyẹ̀dẹ̀ tọ́jú pé lọ́wọ́ ẹ̀ wọ́n aláburú tó ti ṣẹlẹ̀ wọ́n aburú tó bá ṣẹlẹ̀ ọ̀dọ̀ owó fìdí sí wọ́n pààyàn òun ni wọ́n sàyàn ní nǹkan òun ni lórí ọ̀mọ̀dá o. ọ̀dà ọ̀wá fi tọ́ da àwọn ìbí tí ọ̀dọ̀ jẹ́ ní tí ọ̀dá bàbá ti ní wúrà làgbàjá ti dé bẹ̀rù àìmọ́ sọ bẹ̀rù gbogbo ọba ti dé ẹ̀mọ́ sọ bẹ̀ ni. ńgbè wá ṣe málákùlì mọ́tì. èsè málákùlì mọ́tì. èsè málákùlì mọ́tì. málákùlì mọ́tì la lè pé bọ́ba débì kankan kún ọ sọ máa jẹ́ dáadáa máa tọwọ́ ẹsẹ̀. ọlọ́wọ̀n wàá ti ìdákẹ́. ọlọ́run ní àtẹgbédégbé lọ́nà mẹ́ta sàpẹyọkan náà ní tẹni tó torí aburú dá hmm. ọwọ́ lọ́nà mẹ́ta ní tẹni hmm. ta ló ń gbogbo ẹni ọba ya ti òkè àti ìsàlẹ̀ tí wọ́n ń pé bóòlù ọlọ́run ṣe ṣe báwọn ebi wọn náà mọ dáburú mo pé káburú kégbé ọmọ bẹ́ẹ̀ ó ó tó wá fẹ́ràn wa téèyàn bá ro tí ọ̀dà tí ọ̀sọ́ jáde ọlọ́run ló wò ní fi mu wa ọlọ́run ò ní fi mu wa. tí ó máa ń bi ríro. ìdáwọ̀ àjọ máa ń bi ríro ni ọlọ́run ní ìní fi mú yín máa yù wá sísù bí í sùdúrù. nígbà tí gbogbo ohun tí ń sàn lọ tí ń bọ̀ ń gbá àyà rẹ̀ a máa lọ débi pé èèyàn fẹ́ẹ́ lè rò débi pọ́lọ́ nǹkan wà ah, ta ló da àbí ah, ọlọ́run nítorí ọba ti wí jáde mi wí jáde nítorí pé a fi ń sọ eh, wá sí ni o ah, tora wọn olóyè alẹ́lẹ́kọ̀ọ́ wọ́n ní alahaki bi kúfúrì lẹ́sà bi káfíìrì ẹni tí bá máa ń sọ ohun táwọn èèyàn ń sọ táàbì lè pè wọ́n kèfèrí òun kàn sọ láti fi pàwọn èèyàn sákèésí kò sọ di kèfèrí. alihakimi lè kúfúrì lẹ́yìn àbí káàfin. Hmm. nígbà tí ọba ti jẹ́ pé máa máa wí. ro débi kó pé ṣe dárẹ̀ ọmọ ẹ jáde lọ ní gbogbo ohun tó ń fi inú rò yẹn tí ń lọ tí ń bọ̀ gbà yẹ tó ń rò. ọlọ́run ni mo mójú kó mo dáríjì ọ́. ẹlẹm dàmẹl ọtẹkẹlẹm. tó o bá ti sọ lọ́rọ̀ tó sì ṣe tẹ́. lórí ọba wa sọ lọ́rọ̀ tó sì tẹ́ tọ́ nígbà àrùn olùdájọ́ iwájú ọlọ́run. àkọ́dí àti gbálẹ̀. ọlọ́run mọ́sálá yìí sànú wa. àkọọ́lẹ̀ àbòṣèrò balẹ̀ wá fún wa mí kan náà sáré náà. فقال ابشروا فلعب منكم بشرنا àánú ọlọ́run náà ni nínú àánú ọlọ́run lọ́wọ́ àná ọlọ́run mọ́tà àrò àánú rẹ̀ dúró lára ọlọ́run ibi ìkí àwọn tọ́lọ́run fún ní dáadáa yìí ṣe òun la wà. fi wọnú tàfsírù tòní tààtún rawọ́ sọlọ́run kú sí payá máa rẹ̀ fún wa. ọkọ̀ ọlá ọwọ́ ọlá oore tó fi sára àlùkòrò á àbẹ̀lú sí ọlọ́run náà lè léwu wá ní ogun ẹ̀ ní. tòlóhùn lọ́sọ̀ọ́ lọ́sọ̀ọ́ a máa sọ̀rọ̀ ìtàwé náà dàbí ìgbà tá a fi orúkọ ọlọ́run ṣe àtẹ̀gùn lójú tá a fi ṣàtẹ̀gùn lọ́dọ̀ ọlọ́run ẹnu ọgbọ́dọ̀ gbẹ̀ǹgbẹ̀kúgbẹ̀ẹ́ lóríkọ wa máa fi tí kò tí ọ̀wà ṣòro kò máa fi ṣàtẹ̀kù lọ́dọ̀ ọlọ́run. Wọ́lá alágbájá kò sínú ẹ̀sìn o. Bọ́lọ̀ bá wá sọ lákan fún àwọn àlèpé ọlá dáadáa tó ṣe fún òfin ìròyìn kọ́ba tí máa ń ṣe dáadáa fẹ́ dà lọ lọ́hùn. Òun ló A lè fi a lè fàdú èèyàn a lè fi tọrẹ bíkọ́ sàdúrà fún ni kábi sàtẹ́gùn èyí ò ní máa ń ṣẹlẹ̀ ọkọ̀ ọlọ́run. lọ́wọ́ ọlá pé ọ̀rọ̀ ẹ̀ là á jókòó tì í tọ́lọ́ lọ́wọ́ máa sọ̀rọ̀ ẹnu gbọ́rọ̀ sísọ ọlọ́run kàn jẹ́ sípa máa nà ní. èyí ti sípa zaad àwọn àròyìn méjì ni ó pín sí. zátù ń bẹ máa nà bẹ. Ìta bá pè ní sífà àzàdíyà onísífà nàbí látàkọ́kù ánìwò. Òdàtù ni gbogbo sífà záàtì ni gbogbo ròyìn tá a tí ò lọ́dọ̀ ọlọ́run gbà kankan. Lábá lọ́lọ́run ní ni ìmọ̀ lọ́dọ̀ ẹ̀ ń gbà kankan. Lábá lọ́lọ́run ọba tí ń gbọ́ ni ìgbọ́ síbà máànà ni síbà tó jẹ́ pé tàǹfàkù àdìwú dàgbà ọ̀pọ̀ ọgbà títí ọgbà náà lọ́lọ́ máa ń sọ̀rọ̀ yàtàkàlámù mátà ṣáà wà ṣáà wà ìlà máa ń ṣáà ọlọ́run máa ń sọ̀rọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ lọ́lọ́run nípa ọba wù ú ó sọ ètò ọba sì wù ní sọ ẹni ọba wù ní sọ fún. nínú ọ̀rọ̀ ẹ̀tọ́ sọ́la lùkùránù wà ó láti wá bẹ́ẹ̀ làbúrawọ́ sí i ọ̀wọ́lá gbénú òyìn ẹ̀ka là ń lò yìí ti sọ̀rọ̀ sí sọ̀rọ̀ lóyún ẹ̀pọ̀ àtúgbọ́dọ̀ tó náà ní ká ká mẹ́nu kú òbí ìròyìn ogún tá a ti gbà tẹ́lẹ̀ nígbà tí àkídà àwọn àṣàyíra gbalé gbogbo ń jọrun àwọn ní á dúró lórí pé ogún ròyìn lọ́lọ́run ní olójú gbogbo aláwò tútù tá a máa ké lẹ́yìn ìrún jọrun. Ah, ogún ròyìn jẹ́ àgbà pọ́lọ́ nínú oní

kájákájá ọlọ́run wa ọba ni ọba ń ọba ń ṣiṣẹ́ àjẹ ọlọ́run wa náà ló ètò gbogbo òròyìn jákàjáká bá ń kó fún àròyìn ọlọ́wọ́ lọ́wọ́ fi ròyìn ààrẹ àti gbé tàbísírù ká àwọn àwọn àwọn àwọn gbogbo àgbékalẹ̀ tó wà lórí ó kọjá àbámọ́ ọlọ́wọ́ àti ròyìn dápé ìdílé wọn kàn

ibi àti sinmi arawo ìmọ̀ sọ́dọ̀ ọlọ́run ni ká tó wọ̀nù kéwù torí wọ̀nù ní ìmọ̀ tó fi mọ̀ ẹni tó bá wọ̀ wá sí payá mọ̀ fún wa ọlọ́run èyí dà àti màmá jẹ́ àgbàgbé ẹ̀ lé ní màtí ó sàǹfààní ìmọ̀ tí ó wúlò fún ẹni fáwọn àtàwọn tí wọ́n bá ń gbà lọ́dọ̀ wa táwọn wí fún la ń béèrè ọlọ́run. Mọ́tẹ́ ní màjàgbàjàgbà ọlọ́run. Á ọmọ yẹn wọ́n máa màjàgbàjàgbà lọ́dún àwọn ọ̀gá jàgbàjàgbà jẹ́. Bàbá àfẹ́ màjàgbàjàgbà ìmọ̀lùmọ́ríkà. Ìmọ̀tí ó kú lórúkọ bá di pé èèyàn ká kí lórí àdàbà òjì láàrin ọjà tí ọmọ àwọn jàgbàjàgbà nù. Ìmọ̀tí mọ̀ jàgbàjàgbà ọmọ tí ó ya wèrè ní ọ̀dà tí àwọn ya wèrè ọlọ́wọ́. èyí tá a fi wúlò àti òfin wúlò fúnra wa àti wúlò fáyé gbogbo ọwọ́ abá ìwúlò wà jẹ́nẹ̀ ò lára wọ́n sí ọ olóògùn mọ̀ wá sípayà agbára wa nígbàgbọ́ mo tá a ti mọ̀ nígbàgbọ́ tó tó sígbàyà wa èdè òmù kó látọ̀ fi gba nǹkan mí ìtọ́yàtọ̀ sọ́lọ́run àtòbí tẹ́ ẹ̀kọ́ mọ́tìsàdánwò pa ọ́ ìbẹ̀rù ẹ wájú tó kù sígbà ya wá o lè tó lè rí gbogbo táǹtì yóò gbẹ̀rù ọlọ́run bá ti gbé fóònù lérè o lórí òní lẹ́ka lọ́dà bí ìgbà téèyàn kọ̀ọ̀kan téèyàn tó fẹsẹ̀ parẹ́ nǹkan sórí yá ni ilé kọ́ ń parẹ́ nígbà kọ́ hàn wọ́n kò ti fẹsẹ̀ nù ẹ̀kọ́ ti tán bẹ́ẹ̀ ni iṣẹ́ téèyàn ṣe tí ò ní payọ̀ ọlọ́run ìbá ń ṣe sẹ́sìn ládọ́ máa wà ọba ti fẹsẹ̀ tẹ̀lé yọ àládá. Láfi ní àsánà ní ká fi tẹ̀lé sẹ́yíà. Dáadáa ní ìbá ti ẹ̀yìn òyà kó dáadáa tẹ̀lé nǹkan fi dáadáa sí. Ṣàmúlò wà lọ́wọ́ máa fi ha ìdá tó ti lọ́wọ́ lọ́wọ́ fi há dánù. Ká wàhálì kìnnà sá. Ìfúrikìnnà àtàlù àdúgbò àwọn èèyàn tó ọba ń gbé tó ọba ń bá gbé ìtọ́jà ń wà lórí ọba ń gbé. Ìjẹ́ tinú ọmọ máa fi ijó ọ̀daràn yẹn ẹ̀yà ìdìyẹn bí ọ̀rọ̀ ìdílágbẹ́jú tó ní ọdún ìgbọ́ ọ̀rọ̀ ní ìsinmi láti di ọ̀dà. Ọlọ́sàn-án wà. Ibi àti sinmi lánàá, ọlọ́run pè wá lọ síbi ìtọ́jú afẹ́ràn. òun lọ́lọ́run àtòjíṣẹ́ ọkà nǹkan mẹ́ta fún wa àti kálukú ẹ̀mí wa fún tako. Yá lẹ́bí na àmàlú. Ọlọ́run ní mọ̀ gbọ́. Ìlà àbá Ẹ má jẹ́ kí ìfẹ́ bàbá àtìyá yín kó múmú láyà yín. Débi yóò kó láti ṣètò ọlọ́run. ìníta apple àlàlẹ ìmọ̀. tọ́ba jẹ́ pé bàbá tọ́lọ́wọ́n ọba ṣe fún ọ òun fẹ́ràn ìṣèkèbèrè sọ́lọ́run ju gbàgbọ́ ọlọ́run lọ́ọ̀ gbọ́dọ̀ jẹ́ ga ẹ débi pé yóò tún wá fàwọn náà lọ bí kèbèrè. ìfẹ́ tèmi ga ní ọmọ pé ọlọ́run ti kú <laughs> mùsùlùmí lèmi múmìnì ní mí èèmbá yín lọ sí ọdún eégún yín oúnjẹ yìí mọ́tà tí wọ́n gbé wa lọ́sìn ní eégún ló pàwọn èyí jẹ́ èmi lọ́mọ ẹ̀ mú wọn bọ́ sọ̀rọ̀ pé bàbá mi lè ṣe náà bá ti tẹ̀lé tọ́lọ́hún ṣùgbọ́n èyí tẹ́ ẹ ìfẹ́ tọ́lọ́run ti borí títí. wà á mẹ́yìn àtàwálà ọmọ ọ̀gọ́. ọlọ́run ní gbogbo ẹni tó bá tún wá lóhùn tètè mi ọlọ́run tó wá ń jẹ́ kí ìfẹ́ tàwọn òbí ẹ̀ kó bò lójú débi pé kò rí mi máa fáwọn láàyíká. ọmọ ọ̀gọ́ ni mọ́. ọlọ́run ní gbogbo wọn pátá alábòsí ni wọ́n nítìtorí wípé àdìkúrú bọ́ ọ bá ń wá lásùnmọ́ tó pè lálásùnmọ́ rẹ tààrẹ̀ tààràtààrà òun ni kúrú rẹ̀ bíà. Òun lẹni tí ẹ̀sìn ìwà àti ẹjọ́ bára wọn. Wọ́n bá àmọ́ bí yín pọ̀ ibi tí ọwọ́ sùnmọ́ ẹ̀ sínú. Torí ló fi láti yọrí. Ó lọ́mọ yá làbá mi ní àkáàdì ní àwòlá bílí ìka ìwà gànàdà. àkáàdì ní àwòlá bílí ìka ìfẹ́ gànàdà. àjìmú ìdá. دين هؤلاء بالإيمان فلندا ìjọba yẹn sìn òun lọ ga ju gbogbo ìjọba yẹn lọ. àfáàdì ni àwòlá. wọ́n lè má bí yín pọ̀ ṣùgbọ́n sì ti bí yín papọ̀. bílí ìkáyì fẹ́dánadá. gbogbo ìgbà tọ́mọ àyá rẹ̀ ti bá wá ń pèpè kan. àjíbù òòjà máa kánà mí ní òòjà ọmọ ìyá rẹ fi ẹ̀sìn ni ọ dá lóhùn tí pé rẹ bá dìde wá bá ọ. ní ìtorí pé àlùkùrùmù kùrùmù lè àdìyá àwọn kùrùmù di ìrìlá kùrùmù lè bàdà. kèé ṣe ìsúnmọ́. أوني إسمارا يقولون لي دار لي باتي قريدانا يقولون لي دار لي باتي قريدانا وأنت كريف إنك لحجيب وأنت كريف ìnàbà láàjì òun wà á sàkà ìbọn ìnàbà láàjì òun. ọ̀pọ̀lítù wa máa túbú ní dìyà rúkọ̀ ìbátan. ọ̀pọ̀lítù wa máa túbú ní dìyà rúkọ̀ ìbátan. ìdálàmúyà fún. بين القلوب قريب إذا لم بين القلوب قريب فكم من بعيد فكم من بعيد الدار نال مراده وآخر جار لجنب مات كريب وآخر جار àlùfáà يقولون لي دار ní يقولون لي yàkúlù nà ní dàrúlé àyíbàtì kọ́ ní jàǹdà. wọ́n sọ fún mi pé kí ló dé tó fi jẹ́ pé àwọn olólùfẹ́ rẹ̀ tẹ́ ẹ jọ papọ̀ nínú ẹ̀sìn ilé wọn ti wulẹ̀ ó jìnnà tó ilé wọn sún mẹ́ta rẹ̀ ju ẹnikẹ́ni lọ wà á dà kàhíbó. wà á dà kàhíbó. iná dára jíbó. wà á dà kàhíbó. iná dára kàhíbó. wọ́n sọ fún mi pé lídàrú rẹ̀ yí bá tì ebílẹ̀ àwọn olólùfẹ́ rèé tó súnmọ́ wà á ń tàkà yìí kí ló máa tó fi wá rò kókó. tó fi gbé bùkátà rẹ lọ́dọ̀ àwọn olólùfẹ́ tó súnmọ́ yìí. iná dáadáa ají ìfẹ́sí rẹ̀ yìí mà jẹ́ ó jẹ́ ìmọ̀. wà á ń tẹ́ka ìbọn. iná dáadáa ají. àlùfáà ní wà kúlítù mo wá sọ fún wọn pé wà máa tukun ní ìyá ìsúnmọ́ alẹ́ lè má ṣe ni láǹfààní kílẹ̀ ọjọ́ ti lé. ìdáláwí ọkọ bẹ́ẹ̀ náà lè kó lórí parí bọ́. ìdáláwí ọkọ bẹ́ẹ̀ náà lè kó lórí parí bọ́. nígbà tó bá jẹ́ pé ilé ló súnmọ́lé ọkọ̀ súnmọ́kù. ilé lè súnmọ́lé kí bùkátà èèyàn ọmọ bíyá lọ́dọ̀ ẹni tí ilé èèyàn jọ súnmọ́ra wọn. nígbà tó kàn ọba ti ṣe ni tí ó súnmọ́ kan. súnmọ́ kan. ìsúnmọ́ kan ní kẹ́sìn kọjọ́ da àyàn pọ̀. ọlọ́run ní wà máa yàtọ̀ wà láwùn mí kún. wà mí yàtọ̀ wà láwùn mí kún. gbogbo ẹni ọba ń mú kèfèrí lọ́rẹ̀ẹ́ kọba ń jẹ bàbá kìbá ń sì yá. fáwùlà àìkà òmùú. tatayiru abaakum wa ikwanakum ọlọ́wọ́ sọ wípé wà ná àkùn. láwọn bá tàwọn ọmọ sí i. kọ̀fọ́ máa bẹ̀ kó pé ẹ má mú ọmọ yín lọ́rẹ̀ẹ́ múlẹ̀ nítorí wípé ọmọ mi máa tẹ̀lé òbí ìtọ́wọ́pọ̀ ní kọjá pé òbí ọmọ àlọ́ lọ́nà ọmọ ọmọ àlọ́ lọ́nà bíi tí òbí bá lọ. ẹ kọ́ mọ́ fọ́lọ́ àwọn òbí ẹ̀ òun lọ́lọ́run yà fi kí ọmọ ń lọ pé ọlọ́bọ́lọ́ lọ́mọ máa ń jẹ́ kóbi ẹ̀ tóbi rẹ̀ ọ̀bá tí wàá lọ lọ́nà àtọ́lọ́run mọ́tòrí wípé mo gbọ́dọ̀ tẹ̀lé bàbá mi kọ́ wa máa bá lọ lọ́nà ìjẹ́kẹ̀rẹ̀ ní sọ́nà. olọ́lọ́run fi dákọ̀ ọmọ. ọlọ́run ni wàá máa yàtọ̀ wà láwọn mi. ọmọ yàtọ̀ wà láwọn mi bá tẹ̀lé wọn tó fi kú wọn báwo ìgbà. Òun bá ní Á ọlọ́run ti parí ẹ̀fẹ̀ wọn. Sẹ́yìn pé gbólóhùn tẹ́lẹ̀. Iná iná iná ṣe é dá lẹ́gbólóhùn àárín. Ìtọ́lọ̀ ń dá lẹ́jọ́ mẹ́wọ̀n kọ̀ọ̀kan pé báwo la ìgbà òun lè lóṣù lè kú náà ni. Ìdí wíbẹ̀ náà ni pé báwo la ìgbà òun lè lóṣù lè kú wọn a jẹ́ pé ọ̀kẹ́ ẹ̀mọye gbogbo ẹni tí ọba ń tẹ̀lé àwọn bàbá ẹ̀ lójúmọ̀nà wípé ó fìfẹ́ bá wọn lọ ọlọ́run náà ti dẹlẹ́bọ̀ bí wọn. torí pé máa ń ṣíríkì wọ́n wà mùsùlùmí ìwọ náà ó lè má ó lè ó lè má wù ẹ̀ fún ó lè má máa tako sí òkúta ṣùgbọ́n tínú ẹ bá ti dùn tọ́ yọ́nú sí ń tẹ́ ń ṣe ìwọ náà ti dára wọn. ti dára wọn. máa rọ̀ díyà bí ṣíríkì tó wọn náà ń béèrè pé eégún wo ló ṣe tó ẹni tó ní alùpùpù àṣẹ ti ṣe méje àbí wọn ṣe mọ lórí ti bí inú àdúgbò ah, náà ẹtún bẹ̀rẹ̀ ní tó ní kí ló kàn ọ́ ńgbọ́ ọlọ́run ti yọ̀ wọ́n ló kó wéré o ṣe tún bẹ̀rẹ̀ pé tó wèrè ó kù jíjẹ tìlọ́kàn ọ́ bàjẹ́ kíbí tìlọ́kàn ọ́ ọlọ́run ti yọ̀ wọ́n kú o ọlọ́run ní gbogbo ẹni tó bá tún wá ń bá wọn lọ tí ń yọnu sí à. ọ̀la ìka òun sọ̀lẹ̀ mọ́. ọlọ́ ti da ó ti tẹ́lẹ̀ bọ́ bí wọn o. kò ní í ká náà bá òkun. kò ní í ká bá òkun wà bẹ́ẹ̀ òkun wà. ọlọ́run ní sọ fún wọn kí wọ́n máa gbọ́. ìrúkà náà bá òkun. ọlọ́run tó àyà yìí kalẹ̀. lọ́jọ́ tó pàṣẹ ìjìra. tọ́lọ́run pàṣẹ pé káwọn mùsùlùmí ó ṣe ìjìra kúrò ní Mákà ìyà ẹ. ibi owó ẹ wà ìyàwó ẹ wà ibi ọmọ ẹ wa tí ò fẹ́ rí. Ìyà ọlọ́run wá ọlọ́run fẹ́ ọba ayé àyè dé wọn pé wọ́n mọ́ ayé àti wọn òbí wẹ̀ ọlọ́run ní ẹ jẹ́ fẹ́ gbogbo ohun tá a fẹ́ kà yìí bò yín lójú kẹ́ ẹ má lè jáde amwaluatụ ha taijantda gwamata kino ta bido na ha ahataghị iko milọyi ahataghị na iko minolọ yi higbajiri dirụ biza didiiadaz فتربصوا حتى يهدي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. Ṣàtọ́ni méjì ni a kún sí Jọ́nà. Nígbà àtẹ̀wọ́ ṣe jíradé, àwọn míì gbé pàtẹ́wọ́ ṣe dé bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀rù. Òun kankan lẹ́yìn mọ́. Ni wọ́n lọ. Ẹlòmíì ìyàwó ẹ̀ súnmọ́ lẹ́sẹ̀. Àwọn lọ ẹbí ara rẹ̀ yàrá wa jẹ oṣù ẹlòmíì wo ìyàwó ẹlòmíì ò wo ìyàwó lẹ́yìn ọjà òbí tọlọ́run ó ti lọ ẹlòmíì wo ìyàwó lẹ́yìn tí ó lè lọ mọ́ ọmọ gbé àtàkẹ́ tọ́lé nílò nípa yín báyìí ní àbálọ́mọ́ ẹlòmíì àwọn òbí ẹ̀ lọ já. àwọn òbí ẹ̀ lọ já. òwò àwọn wà fún bàbá ilé wa yìí. ìjọ máa tọ́jú ẹ̀. ẹlòmíì òwò já. pẹ̀lú ojú gbogbo tó ti fowó ṣe dálẹ̀. tàbí àbá mójútó lè ta bá aláàbòlù. agbègbè yọ gbà lójókòó. ọlọ́run bí a ta ayà yìí kalẹ̀. olú nǹkan náà. ìyá ànábì sọ fún wa. ẹgbẹ́ ti sọ̀rọ̀ àti sọ̀rọ̀ ọ̀rọ̀ kúlé o ara ti ń júwe pé ẹni ìfàyàbalẹ̀ sílẹ̀ ni aránṣẹ́ sí à ni aránṣẹ́ sí torí kò sí tó tún fi kí kúlé tún wà bí. torí ní adojú ọ̀rọ̀ kan pé sọ fún tún sọ pé sọ fún wa. tẹ̀gbẹ́ kò ní ìdí kọ́sẹ̀ tó sọ báwa tó oní ń sọ̀rọ̀ fún ẹ̀ command wípé lọ sọ fún ẹ níjọ́ tí ó tún wá kó àwọn sàábé ní bọ́lọ́ ń ṣe wí fún kò ní ìkẹta fún bẹ́ẹ̀ bí wọ́n ṣe wí fún pé sọ fún wọn bẹ́ẹ̀ ló náà tún wí fún wa pé sọ fún wọn. ìrúgánà àbá ògùn. àmọ́ nànú kò dínkù kọjá nǹkan kú o kọ̀fọ́gbọ́n tiẹ̀ ẹ̀kọ́ tó fẹ́ lọ gbẹ́ yọ yọ kú ní kú. èmi náà kú dojúkọ ẹ ṣeun bàbá. mo sì fẹ́ mo fẹ́ lọ jíjẹ́ tí ń rán mi ni mo tún nídìí á tún sọ fẹ́ tí ń rán àti pé sọ pé bígbà tí ń bá pẹ́ rán mi sí bàbá mi ní ìsìn pé bọ́ bá dé tẹ̀lé mo sọ fún bàbá rẹ̀ sàlẹ̀ pé àwọn àkẹ́ńjọ jímọ̀ bọ́ bá dé mo ní sọdún bàbá rà ẹ wọ lè yìí o ṣe bó ṣe kó tu iṣẹ́ bó ṣe kó tu iṣẹ́ lò ẹ bá wọn kà sọ pé wọn ní bí a ṣe wí fún bẹ́ẹ̀ ló náà ṣe kí ni bẹ́ẹ̀ ló ti gbé kalẹ̀. Hmm. ọlọ́run ní sọ fún wa. wúlì nǹkan àbá òkan. bọ́bá ṣe bàbá yín àbàbá yín bàbá yín ló tóbi lẹ́mìí tí ọ̀rọ̀ tẹ̀ lè fi lẹ̀ wà á bò náà òkun. bàbá wọn ọmọ lẹ wò lẹ́yìn. wà ikú wà lùkún. bàbá wọn ọmọ rẹ yín. wà á sì wà jùkún. bàbá wọn ìyàwó yín. wà á jí ọ̀dùnkún. bàbá wọn ẹbí yín. wà á mú wà lù ní kíta lọ́kùtù mú ha. tàbí owó tọ́lọ́hún ti ní kẹ́ẹ̀ẹ́dógún tó ti pọ̀. wà á ti jẹ́ ọ̀tún takọ̀tà ọ̀nà kàtàdà. tàbí owó kan tẹ́ ẹ ti ṣe tẹ́ ẹ fẹ́ kọ́ sọ́ọ̀tì. wà á mẹ́ta tàbí masáàkínú tàrí ìdáwọ́ náà tàbí ojú wọlé lẹ́yìn gbá òjìyà pọ̀ lórí ilé ilé ni wà sílẹ̀ rẹ̀ ni wà tó lọ máa tún tánà lọ sùn táǹbì kan òtúbù lẹ́yìn pé lọ. wà masáàkínú tàrí ìdáwọ́ náà ọlọ́ni tọ́lá jẹ́ sẹ́lẹ̀tà ẹ̀kọ́ sínú yín dùn sí tọ́jú ẹ̀yìn lójú àti máa gbé bẹ́ẹ̀.

ya tí yà lọ òbí bẹ́ẹ̀ ni fátùmọ kàtà táwọn ọlọ́wọ́ fi mú àṣẹ dé àtẹ̀yìn àti ibẹ̀ lápè kí wọ́n lu ìbò ṣe bàbá ọlọ́ni ẹjọ́ kò ń bẹ̀. tọ́lọ́wọ́ fi pàṣẹ ọ̀ràn bílíkì wà fátùmọ kàtà táàbù wọn wá lu àwọn míì inú àwọn olóbì súnmọ́jú àwọn míì gbà pé òkúba tó ní ájílà tó wà ájílà ni a mú wọ lọ́mọbẹ̀. ìyàtọ̀ sàdéhùn fẹ́ni tọ́ta kó àtẹ̀ tí máa kọ́kọ́ fi jẹ́ èèyàn láyé náà kó tó wá fi tọ̀rù jẹ́ ọlọ́run wọn máa rí i. Májá tọ́ta ọlọ́run o, ṣe alẹ́ yọ jẹ láyé ọ wá lè mọ mà tí bá ń jẹ tí ò ní mà pàṣẹ ọlọ́run tó ń takò olóbìyà. wọ́n gbà pé ni ṣùgbọ́n èyí tó súnmọ́ jù nú ọ̀rọ̀ òun náà ni kìtà wàfájì òmàkà. torí pé sùn kò síbi tí èdè dúró dè àti mẹ́ta ló ti ń dènà dà wọ́n tí wọ́n bá nàbí ló gbà. tó àdìsí kan tó lálàáfíà ọyìn náà ṣètò ọ̀nà kan ádà níbùnà ádámà èṣù jókòó ó jókòó lójú ọ̀nà dọ́mà ànábì ádámà sàlásà ọ̀nà mẹ́ta ló ti jókòó tí kọ̀hádàlà wú fítọ̀rí kiri islam ó jókòó lọ́nà di ẹlòmíì lọ́nà lójú ọ̀nà kọ́gbà islam èso ọmọ sọ fún pé látàzárí dínàkà ẹsìn táwọn máa lè ẹsìn tó wá wọlé lọ́sàn gangan yìí lọ́fẹ́ wa máa lọ wọ̀ wọ́n fẹ̀ sí ẹlẹ̀ wà dínà àbáyíkà ẹ̀sìn ababẹ́ẹ̀nu ababẹ́ẹ̀nu máa borí oòrùn ni màmá máa fi kí ọ mòrò gómìn sọ mòrò lọ mòrò tèmi. Ah. ẹ̀sìn abábẹ́ ẹnu yóò jókòó tìǹà bẹ́ẹ̀ kí wọ́n má bàa jèrè ẹni ọlọ́run bá wá fẹ́ kẹ́ ha láfàwù àsìlámà yọ jàre ìgbà lọ́wọ́ èṣù pé mo gbà pàfọ́lọ́ ìsìláàmù lèmi ọmọ ṣe bàbá tí a rí báwọn kó ò rí mú lọ́nà bẹ́ẹ̀ kọ ádàlà wọn tọ̀rí kìlì hijira nígbà bá dà ti kó lọ jáde lọ kó lọ́dọ̀ kẹfìrí lọ fọ́ tọ́lọ́hún èso tún wá bá yọ àmọ́ béèrè pé àtàtàrù máa lákà ṣé ó sì lọ ó kó lu ó kó wẹ́lẹ̀ gbogbo owó tó kó jọ. Are you want to leave your money? jọjẹlẹ wo ni Port Harcourt kọ ọmọ ọmọ lọ. Ah, wà á halaka gbogbo ara alẹ́ ẹ ọfẹ́ fi wọ́n lẹ̀ ẹni ọlọ́run bá wá kẹ́ yóò pé owó fi kan ńgbà dáyé la fi kíni là lówó ẹbí fi ńgbà dáyé la irú wọn làwọn tí wọn lọ jíra tí wọn ti jíra tí wọn wo ẹbí lẹ́yìn wọn owó àtẹ̀dánù òní tí kò ní sí lẹ́yìn wọn ẹni bí ni ẹni bí lè sú yóò tún wá jókòó ní àfi tọ̀rí kiri jihad lójú ọ̀nà ìṣiṣẹ́ fẹ́sìn ìjágbọ́ ẹ̀sìn èso ọmọ sọ fún wa tó kún bá ti tó pé tùjá yìí ìwọ náà ọmọ ọmọ nkìmá. ọlọ all ọjà fọtúkítàlì ó rò pé ọmọ jẹ́ ń pè lógun ni ọ̀pọ̀ ọ̀dànù bẹ́ẹ̀ máa lọ túnkáwù túnkáwù túnkáwù alága ó sì ẹ̀sẹ̀ fẹ́ yàwó lẹ́nu wọn ma bọ́ ọ̀fẹ́ lọ ìwà alámbẹ́ àbúrò rẹ kò ti ń ní jẹlẹ sáàmù máa lùkà gbogbo owó ẹ̀ wọ́n pín. ẹ̀bálẹ̀ ìyàwó wọn bá mú owó mu owó tí wọn bá pín wọn ó pín. àrẹ́bí ní gbogbo ẹni ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ fún tó rí èṣù dámálẹ̀ ní gbogbo ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tó ti dojú kọ ó ní fàákún alàlọ́ ayọ̀dẹ̀kẹ́lẹ́ àwọn ìjàdìrà. irú ẹni bẹ́ẹ̀ ẹ̀tọ́ tí ó ní lọ́dọ̀ ọlọ́run ní kọ́lọ́run fi àjẹjẹrẹ. lọ́jọ́ náà tẹ̀yìn náà ó lè fi sùn láyà wọn. pọ̀nà ló ti jókòó tí a jókòó tí a olójókòó tí ọjọ́ jókòó sí ta àbábẹ́ ẹgbẹ́ tí wọ́n pè tó dìde èsù lójókòó tí ọ ọwọ́ apá àwọn abọ̀dá kìnìlẹ̀ ọdún parí fínú àwọn lọ́wọ́ àjẹ́ náà sọ wá fún ọ. wọn náà bá wù pé àmọ́jẹ́ ìfihànlẹ̀ ìdí àjọjọ́ kò díẹ̀ sí ẹ̀yìn kí ọ̀nà tán èṣù lójókòó ti ọ̀hún ẹnìkan gbọ́dọ̀ tún jọ́ lójú lẹ́yìn ọlọ́mà. sọ̀bítì alàlì ìsìlámì kọ́líbì àwádì ni. bìlẹ̀ hákì bá torí ní aláṣẹ sọ ni. wọ́n ti sùn ọ́ jẹ gàbálẹ́ alórí ọlọ́run. ràn wá sí lórí ṣẹ̀tọ́n ọlọ àti tóbi ọlọ́run. wàmọ́tá kínú sọ̀rọ̀ ìdáhùn náà ilé ikú mìíràn lọ ìwà òṣùlì. ọlọ́run ní sáwọn àmọ̀tá kínú sọ̀rọ̀ ìdáhùn náà àwọn alé tó dùn máa Àjókòó mọ́ta, àjókòó mọ́ta. Àtàyà tí Allahu obi amrihi. Ìtọ́fẹ́ ní Mákà, fojú kèfèrè ní Mákà, olùjẹ́ náà rí. la yahdil pòkì pé kò pòkì ni ó ṣe parí ayé ẹ̀ ọlọ́run lọ́wọ́ afẹ́ tún gbé kọ́ bẹ́ẹ̀ yàtọ̀ sí ìta àbábọ̀ náà gbọ́dọ̀ fún ojókòó ni àdáyájí àlá àdìní fátìmù ni ọwọ́ afẹ́ máa sọ̀rọ̀ ohun ùnẹ́ẹ̀nì ṣé palẹ̀ máa ogun fátìmù àkátà náà ló bí ùnẹ́ẹ̀nì ló bí kò tí ì yàtọ̀ èyí ò a máa ń pè ní ìlímù sílà bọ́ọ̀bà ti tàfsírù ní òmàtọ̀ gbọ́dọ̀ mà ní sílà jọ́sìpọ̀ ayé àti ti ìsàlẹ̀ wọ́n máa ń pè ní ìlímù nígbà míì. ọlọ́run ní lakọ́dí náà sọ̀rọ̀ àkúmọ̀ ńlọ náà sọ̀rọ̀ àkúmọ̀ ńlọ òfin máa wá sínú kásírà. lakọ́dí náà sọ̀rọ̀ àkúmọ̀ ńlọ òfin máa wá sínú kásírà. ṣé tó bí nígbà tí wọ́n ń palẹ̀ ogun Fatima kátà mọ́ òun lọ arákùnrin tí wọ́n pè ní Malik ọmọ awúwà Nasiri tó dínú bàdé Nasiri wà ọmọ Malik. òun ni a fi ìdarí gbogbo ọmọ ogun sọ́dọ̀ ẹ̀. gbogbo dúkìá àwọn kẹfìrí owó wọn kó jẹ́ ní wọn kò bẹ̀ lérò wípé yóò lè dáàbò bá wọn. níjọ́ náà wọ́n nìkan bí ẹgbẹ̀rún mẹ́jọ ni wọ́n. àwọn kẹlẹgbẹ̀rún mẹ́rin ni wọ́n. Ànábì rán ìkánná àwọn sàábí Abdullahi wa máa rù báyìí alẹ́ àdúràbí alẹ́ àtìlámì olómi kọlọ ṣe àyínà ọ̀tẹlẹ̀múyẹ́ alámi kọlọ owó iye wọn àti tí wọn ara ẹ̀kọ́ gún ni ó ìjọ ojú ọ̀rọ̀ tẹ́sí tí ó fi yí àná kọ̀sọ̀ pé ẹ máa ń sọ ọlọ́run fi ọlọ́run ti pẹ̀lú wa. ọkọlọ mọ̀tẹ́ káwọn ló lè mọ̀ tá a pèsè. ẹ̀kọ́ gbóná ẹ̀kọ́ kan máa da àwọn èèyàn lọ síbi oko panu oko ti ní mánì ẹ̀mọ́ lè má kúta dáná ẹ̀sán gbàgbọ́ yín lọ. ó ti tó. kan bẹ́ẹ̀ mi kan ní ìsìn tó káwọn ẹ̀ka ẹ̀yìn àjọ bẹ́ẹ̀ ó ní wọ́n máa ń lóògùn wọ́n máa ń ṣe kankan ó sára ìdí òkú kú dà bẹ́ẹ̀ má dà kú yẹn o. dùkọ́ àwọn èèyàn yọnu ìbáṣe wípé ìdáhùn ká máa dánlọ́ wò ní asùnmọ̀pọ̀ gbàgbọ́ ọ̀yẹ́ ká nàbí ọ̀rẹ́ nìkan pé ó lọ sálámí. ìkọlọ ọmọ tí wọ́n ń pèsè káwọn ló lè mọ táwọn ó ṣe kí ni àwọn ó pèsè. ọ̀nà lọ ó sì lọ ó sì dé ọwọ́ afánàbí ńlá parí nítorí lọ́rùn ànábì tó kù ní kí alọ bá wọn njọ náà kò sí tí wọn nígbà orí tí wọn pèsè ó ní wọn lọ rẹǹtì dùrú àwọn aṣogun lọ́dọ̀ ànúkúnú wò má yí àbúrò àkọọ́lẹ̀ sọ gbọ́gbọ́rùn dọ́lọ́rù ni wọ́n yá ẹ lọ ọjà tó ń jọ náà àwọn kan ní ọgọ́rùn mẹ́rin ni ó sì yá lọ́dọ̀ rọ̀bíà àlùmàṣúmí wọ́n lọ yá ọgọ́rùn mẹ́ta lọ́dọ̀ wọn. ńgbà padà dé gbogbo ẹ̀ lọ́dá padà mọ́. ńgbà ó sì lọ dá padà ọ̀sàdúrà fún wa. oníbàáràkàláwù làkà fi àhàlíkà wà máa líkà. lọ́wọ́ wà lọ́bàríkà sí tó ṣe fún ọ ní dúkìá àtòwú ẹ̀. nínú àmà jàzáwù sálàfì ẹ̀sán tó yá sẹ́ni ọ̀yá ni ní nǹkan àlùwàfà oníta bá ti rí kájákìnì dákẹ́ padà fún wàlàhámùdù kátó fi gbólóhùn ọ̀pẹ tẹ̀ tẹ̀lẹ́kọ̀ tó fi kọ́ kátó fi gbólóhùn ọ̀pẹ kábi pẹ̀lú séwò òtún ṣàdúrà fún ọmọ yìí oníkòtò ti lò gbó òsì lọ yá wéré ni. tọ́nà dá padà. Gbogbo ẹ̀wọ̀n béèrè o. ya ni òògùn òògùn kún ó yàtọ̀ síra wọn. Ǹjẹ́ bá fún èèyàn ní ikú lọ́dún èèyàn àbí tí wọn náà mi ọwọ́ ń ya ọjà láàrin ojú ọdún márùn-ún ọdún o o dá ní nǹkan yíyá irú ẹ̀ làwọn àgbà wípé àyà wàyámúnà àwọn nàlẹ màrún tọ́lọ́ ń fi fún gbogbo ẹni tí máa ń hàn náà nǹkan èlò sí ìyá yẹn ní nǹkan wọ́n ní irú èpè tọ́lọ́ ń fi bẹ̀rẹ̀ kò lè bá ọ bá jẹ́ pé tí ò ló lásìkò yẹ yọ wọ́n lọ́ọ̀ wọnú torí lọ́bẹ̀rẹ̀ rẹ̀ ká wéé lọ́bẹ̀rẹ̀ wà yàmúnà wúlò àbí wàwé lulú mùsọ̀lì. alladhina hum an salatihim sahun. ọlọ́lẹ́gbẹ́ ọmọ àbá wọn kírunkírun kan àti ọmọbìnrin wọn ti gbàgbé ọgbọ́n bí o lọ wá o. alladhina. máa yẹ igbe lórí ara ẹ mọ́fìwọ́ ẹ ti gbàgbé. walladhina hum yura. àwọn tí ọmọbìnrin wọn ti ti arí mi nígbà èrò bá pọ̀ táwọn ẹjọ́ bẹ̀rù kọ́ kírun. nígbà tí ọ̀rẹ́ nìkan kan tó wà nílé lóun nìkan láyé là kò kí nígbà wa lásìkò àṣírí tó táwọn èèyàn pa àwọn ó lè mọ̀ pé kírun mo ti lọ kírun. ọlọ́run gbé ọmọ náà máa wọ. àwọn tí wọn máa hàn ohun èlò ìjọba yá wọn gbé ọmọ wọn. ló fún ọ lórí ìlànà rẹ̀ tó pé o tí ó jẹ́ ẹ̀tọ́ sí wípé yàtọ̀ fíìmì yìí wàyà bùkọ̀ àìmọ̀ pé tó yà á yàn ó tí ó rí lò bí nǹkan wọn ó sì tún máa ti kí ni lọ́wọ́ sẹ́kù tí ó sì tí ó kó bá yà láti bí ni ẹ̀jẹ̀ sáré kẹta fún mi síbi yín kì í fi ṣé wọ́n abọ́ ebi lò ó kó kọ́dábọ̀ rẹ padà ṣe àtàtó burú bẹ́ẹ̀. bọ́ọ̀mù mọ́nì ẹ bá gbé nǹkan tó fi lórí masíìnì sọ̀rọ̀ yóò lè po yóò lo ẹ́lì yóò tún lọ ẹ́ńjì mara wọn díẹ̀ èdè <laughs> ọjàtọ̀ bí mọ́nì ẹ bá gbé ìlẹ̀ àmọ́ yá àyàn kò sí wọ̀ mbẹ́ gbogbo àwọn eléwọ̀n. èèyàn béèyàn bá lọ gbà á ní gbígbà tí ó lakọọlẹ̀ núlé ọyọ́ lakọọlẹ̀ pé bí mo ṣe fi sí rèé o bọ́ dá padà náà ìwọ lọ́ọ́ dá padà nínú nǹkan ti ṣe ló ṣe fi sí. Gẹ́gẹ́ bọ́ kàn wá gùn lọ́ọ̀bà ti gùn ó ti táyà ó ti ọba

ọlọ́ni àyà ńlá ń palẹ̀ rẹ̀ mọ́tà fi sọ̀rọ̀ ogun lẹ́yìn. ogun yìí lànà ti lọ àwọn tó kó lọ́njọ́ náà àwọn mùsùlùmí ẹgbẹ̀rún lọ́nà méjìlá ló jáde. ló kó jáde. mgbọ ọlọ́sọ àjọlá lọ àmọ́ sọ ń kọ́ ogun ẹja káyà lọ́ka padà abẹ lọ́la. àtọ́dínà sọ̀rọ̀ gómò lọ́rùn bí màwá dínà ọlọ́run ọ̀pọ̀ ayé ọ̀pọ̀ ayé láti ràn wá ànábì sí mùsùlùmí sí kì í ló tó ọjọ́ òun lé nìyí gan. wọ́n yóò máa wọ̀ lẹ́yìn. lọ́lọ́ ní bẹ́ẹ̀ ni lọ́jọ́ òun lé nìyí. Owó ló mọ bọ̀ aláàgbé lọ ní àbí ọ̀dà nínú ọjọ́ tá yìí ṣe lọ́wọ́ Nítorí wípọ́jọ ọ̀bá jẹ nítorí wípé ájàbá ti kún kẹ́sìrà tùkùn. Pípọ̀ yín tá a pè lẹ́gbẹ̀rún lọ́nà méjìlá. Ó ṣe nílé mà tọrẹ bẹ́ẹ̀ pọ̀ tó bẹ́ẹ̀ lọ́jà. Ọlọ́run kàkà. Àwa lára yín Ọlọ́run níjọ́ náà ilẹ̀ pé wùràdà. Dọ́ọ̀kọ́tí. Ọlọ́run nílẹ̀ pé wùràdà ń jọ́ náà. Tún máa wàhálà ẹ̀sùn lóbìnrin. Ọlọ́run nílẹ̀ fẹ́ pẹ́ ìdá ẹgbẹ́ fẹ́ yìí lẹ̀. Ẹjọ̀ wà lẹ̀ kan. Ẹ̀ sá. Ọlọ́run ní tún máa ń sálà. Tún máa ń sálà lọ́wọ́ ìdàgé náà dáwọ́. èmi ni mo wá ń sọ àrántí mi kálẹ̀ mo sọ padà sọ àkọọ́lẹ̀ sọ pé àmàlẹ́kà òun kalẹ̀ ọ̀rọ̀ wà lórí wípé jagun ǹjẹ́ wọ́n jagun rí àkọọ́lẹ̀ pé ogun táwọn kópa táwọn náà jà wọ́n gbà pé ṣùgbọ́n náà àwọn míì gbà fún àmàlẹ́kà náà ọlọ́run sọ àjọ lálọ́. náà náà wá jagun torí nú àwọn kèfèrí jẹ́ wà lójú ogun hùnẹ́ẹ̀nì ọjẹ́rìí wípé àwọn ará àwọn èèyàn kan nígbà táwọn fẹ́ dọ́dọ̀ arákùnrin tó gun ẹ bágílà bágílà funfun ànábì ní ẹtọ́ kàtúndọ́ náà wọn mọ̀ pa ànábì. àwọn ará wọn kan ọlọ́wọ́n ará wọn kan lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n jẹ́ kìkì da aṣọ funfun. ṣùgbọ́n àwọn kan nú àwọn. àwọn olóye ẹjọ́ dọ̀là wọ́n jọ yá pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọlọ́run bọ́ba ti fẹ́ jáde ọlọ́run máa fa àwọn màlẹ́kà káńtà ṣe fún hmm. wọn ní bọ́yá wọn ní á rí kèé ṣe wípé bọ́yá màlẹ́kà gangan ti torí ogun lẹ́ẹ̀ni sọ̀kalẹ̀ ọ̀rọ̀ sì wà mẹ́. wọ́n máa ń dọ́lọ̀ lọ́wọ́ sakinatahu ala rasulihi. èyí tó tàwa fẹ́ wíwùn lọ ka ọ̀rọ̀ tọ́rọ́ lọ́hùn padà sọ ọlọ́run láwọ ọlọ́run aṣọ wa kalẹ̀. àdáwọ̀ sóòlì. wa. wàhálà ìmúmi ní. báwọn amúmi ní. wà á sọ̀rọ̀ jùlọ dàlá mútàrọ̀ wá. àtàwọn ọmọ ogun kankanlẹ̀ lẹ́yìn òdì. wà á wàhálà sí kẹfìrí

dọ̀la. Jàre ojú kàrà èrè dọ̀la. Karùn-ún kàrà ègbọ́dọ̀la. Kàrà ojú kàrà ègbọ́dọ̀la. Wọ̀yá báwọn ní bímọ ìdájì wàkọ́ ni. Wọ̀yá báwọn kúlà mú sábẹ́ wọ̀rọ̀ wí. Wọ̀yá báwọn kúlà mú sábẹ́ wọ̀rọ̀ wí.